ẹ eh, wá àwọn ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ um, Bólú àti Fíyìn. Ah, ẹ tún rántí wọn oh, ah, oh my god wọn wà gbogbo wa sì jọ wà ní. adéjọkè wọn ló ń sọ̀rọ̀ báyìí orí olórí gan ṣe nǹkan mo ń fi gbogbo ara ṣe abọ̀sibọ́sí pé ẹ̀jẹ̀ mi ah. àbúrò tèmi ń ṣe nǹkan. ṣé orí mi kí n lọ gọ́rùn-ún ọdún sí i èlé fún un. ẹ sì kí n wá. marry marry kẹ́ he is not married. bí àwọn yẹn ṣe jayé tó kò sí màá. ẹ̀yin ẹ̀ mo wà sórí ọgbọ́n wà tá a lè dá sí it's not easy lóòótọ́. jọ́jọ́jọ́jọ́ lọ́ládé irú ọgbọ́n wo nìyẹn jọ mo ń gbọ́. tí kò tẹ̀lé tẹ̀ ṣe. àbúrò ọ̀rọ̀ ọ̀dọ̀ sẹ́ẹ̀sì. ó tún ẹ pé kò lè ká mọ́ ẹ mà lè jọ bímọ pọ̀ mọ́. no now i'm not ready to go through any pain for now i cannot even endure any pain. pain wo ngbà tí ń ṣe bóyá odò yan mo fẹ́ fi pound ẹ̀ kí ló lè tún. àbíjúkẹ́